aláròye máa wí o. mo mọ̀ pé ikú lèrè ohun tí mo ṣe yìí ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ dáríjì mí ayọ̀mídé àwọn àgbà bọ̀ wọ́n ní òkètédé igba alátẹ tán ló káwọ́ lérí àbámọ̀ ńlágbá ló gbẹ̀yìn ohun tí afurasí ọ̀daràn kan ayọ̀mídé adélẹ́yẹ tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì ọlábísí ọ̀nàbànjọ yunifásitì tó wà ní àgọ́ ìwòye ìpínlẹ̀ Ògùn ṣe nípa bó ṣe pa akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ̀ kan olóògbé Christiana Ìdòwú àìpẹ́ yìí lọ́wọ́ àwọn sọ́jà tí wọ́n ti ń dọdẹ afurasí náà tẹ̀ nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó lẹ́yìn tó pa olóògbé náà tán tó sì tún gbowó ìtúsílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ó lé díẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ ní báyìí àfi bí ẹyẹ àwọn àgbà ni afurasí ọ̀daràn náà ń kà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tẹ̀sán Ìkẹjà tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n ṣíjú àánú wo òun fóun tí òun ṣe náà